أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí alkiyama àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́run wúlò fẹ́ni tó ń sọ tí à ń gbọ́ láyé àtijọ́ kọ́lọ́n kó ṣe wá ní mùmínì òdodo kó jẹ́ kí á kú lẹ́ni tí yóò jẹ́ olùgbàgbọ́ òdodo tá a sì fi àlìjánná se ìfàjẹ́ ọ̀làlá haúlà wàlà kú wátá ìlàbílà ìlàlẹ́ ìlàbí ibi tí a dúró sí ní ìjẹjọ òun ni ọ̀rọ̀ nípa aliyaminu algomos aliyaminu algomos in tó ní ṣe pẹ̀lú ìmọ̀ búra lórí èké ìmọ̀ búra rọ́ ìbúra ẹ̀tàn ìbúra tí èso òdodo gbogbo eléyìí òun la yanjú ẹ̀ tàbí kéèyàn ó tiẹ̀ wá fi nǹkan míì búra lẹ́yìn ọlọ́run pẹ̀lú àdíìsì tí a fi parí àdíìsì Bukhari àti Muslim àti àdíìsì Imam Ahmed, eléyìí tí a kà níjẹjọ tí a dẹ̀ ṣe àlàyé ẹ̀ ibi tí a sọ pé gbé lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun ni tó ní í ṣe pẹ̀lú alkavibu irọ́ pípa á pe pé intan tírìtì lọ nínú tíra àmìnì ájúlì mọ́mìn a máa ń ṣàlàyé ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ bai báyìí òun ni minhajul mu'min fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run nípa bí wọ́n ṣe máa ń gbé àwọn tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí àwọn nǹkan àwọn tó bí ọlọ́run nínú tọ́lọ̀ ń kórìíra tọ́lọ̀ ń kọ̀ òun ni ara mú pé àwọn àwa yẹn báwọn ẹni ọlọ́run ṣe máa ń gbè jù lẹ̀ kọ́lọ́run kó sàwà náà nìkan nínú wọn ibi irọ́ la wá dé lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó súnmọ́ kọjá pé jọ́ mẹ́jọ àgbè tíra Riyadu Solihin náà dání torí pé tíra Riyadu Solihin ó ní àwọn àlàyé kan tó wù mí ká jáde tásìkò bá gbà wá inshallah tásìkò bá gbà wá a ma bá eléyìí náà lọ torí pé n tó ní í ṣe pẹ̀lú rọ́ àwọn àlàyé pọ̀ táwọn àáfàá ṣe hadithi kan táwọn èèyàn máa ń fẹ́ fi ìfẹ́ inú tú náà á ṣàlàyé hadithi yẹn ń sọ pé àwọn nǹkan bíi mẹ́ta kan kìí ṣe rọ́ àwọn nǹkan bíi mẹ́ta kan kìí ṣe kí ni o irọ́ àlàyé ò làwọn àáfàá ṣe lórí ẹ̀ ṣàlàyé àwọn nǹkan yẹn ṣe rọ́ lódodo ṣùgbọ́n jọrọ́ ṣùgbọ́n kìí ṣe kí ni o kìí ṣe rọ́ ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ wọ́n pé ká máa pa irọ́ òun lọ̀rọ̀ tọ́já sí pé kìí sòdodo bí ọ̀rọ̀ ṣe rí kọ́ sọ ìdàkejì bó ṣe rí àbí bọ́rọ̀ ò ṣe jẹ́ òun la wá sọ eléyìí ni ti ń jẹ́ irọ́ èyí tó sì pọ̀ jù àwọn àáfàá ní irọ́ yìí ara àwọn àáfàá tùlìsàn ara àwọn aburú tí máa torí ahọ́n wa jáde ni èèyàn a máa fi ìṣe sí parọ́ ṣùgbọ́n irọ́ tó pọ̀ jù ẹnu la fi máa ṣe kí ni o la fi máa parọ́ làwọn àfáà sì máa ń kà kún main àfáàtì lìsà nínú àwọn orí ibú eléyìí tí a ń tí máa kó báyàn ni torígbà téèyàn bá ń parọ́ pàápàá lásìkò táwa wáyé irọ́ orí fóònù irọ́ orí íńtánẹ́ẹ̀tì ẹlòmíì náà ìtí ọ̀jẹ̀ yóò lóhùn jẹ lórí íńtánẹ́ẹ̀tì torí ó fẹ́ tàwọn èèyàn kan jẹ ó lè gbé sórí Facebook pé òun tẹ̀ ń wò yìí òun ẹ̀sẹ̀ parí yunifásitì ni òun ṣiṣẹ́ nílé iṣẹ́ ibi tí wọ́n ti ń rọ owó ní Central Bank of Nigeria so ó lè jọkùn àwọn obìnrin tẹ́gbẹ́ dèdè dàdádẹ́rẹ́ súnpọ̀ náà ni wọ́n táwọn náà bá wá rí yóò àmọ́ post àwọn pictures ó lè post picture bí ó ti ń kawó fáwọn èèyàn ó lè post picture Central Bank of Nigeria so àwọn dèdè nìkan náà rò bí àìbẹ̀ ló ti ṣiṣẹ́ ọmọ yìí ó gbọ́dọ̀ wà ní ṣu ó gbọ́dọ̀ lówó lọ́wọ́ àwọn kan náà wà fọ́ọ̀lù fún torí owó àtayé tán wá àti rọ́kùnrin tó parọ́ fóbi bóun parí HND nígbò òdílé ìyàwó rí pé kọ̀kà ọjà secondary school èwo làbùrọ̀ parọ́ ìlú kàkọjá secondary o mọ̀kẹ̀gbé ìbò níwọ̀nba o obìnrin tí ọba fi ọyọ́ ọ̀fi ọwá fẹ́fẹ́ obìnrin tó jẹ́ graduate tó wá nítorí bó ṣe ń wè HND ó dàmú ti parí ó ní eh, of Samsung tó wà nílùú Nokia ibẹ̀ mo ti parí ọwọ́ àparọ́ fún obìnrin tí náà wá délé rígẹ́ àìmọye sẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bá ṣe parọ́ fún wọn nìyẹn ìgbà tí mi ìbá wá délé yáà rí pé ah, wàlẹ́ àdánwò gidi lélẹ̀ mo ti rínú àwọn ọmọ ìyá wa tọ́já sí wípé ọ́ oh, tó èèyàn kẹ̀mọ́ abẹ́ lọ́n pé ọlọ́run gbogbo àwọn ọmọ wa obìnrin àtọkùnrin náà mọ̀jẹ̀ wọn ó sì rìn mọ̀jẹ̀ wọn ó sì yàwó fẹ́ mọ̀jẹ̀ wọn ó sọkọ tó dáa lọmọ yìí ní ọmọ tó lẹ́kọ̀ọ́ tó níwà tí ètò ń sàwọn ọmọ olórí bobo tán ti kó náà ọmọ tí ò sí ládàrà darí tẹ́ ọkọ ọmọ tí èso sọmọ tọ́já sí gébọ́ yóò se wèrè tó tún jẹ́ graduate university ọmọ tá rẹ̀ balẹ̀ ṣùgbọ́n kọ́ tó fẹ́ ó ní problem ó dẹ̀ mi ó ní tó ní ṣe pẹ̀lú bí mental wọ́n kẹ̀ ń bá mánéèjì ẹ̀ ni síbi tó bá sọ fún ìyàwó tíyàwó bá lè faramọ́ yóò ṣe kí ni o yóò fẹ́ ṣùgbọ́n ìgbà tó bá yóò ti rọ́bì bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tán láwọn ò lè mánéèjì ẹ̀ ọlọ́run ni ọ̀jẹ̀ kọ́ pa sísà yẹn níjọ́ tọkọ já sí lórí báyà get information lọ́dọ̀ àwọn tó súnmọ́ pé òun rò pé a ah, kí lòun ṣe fọ́ tó tó báyìí pé nígbà tó ń sọ̀rọ̀ àbọ̀ fẹ́ sòfò dànù àbí ìyàwó rẹ̀ ọ̀rọ̀ yóò tó báyìí ìyàwó sáfi sísẹ́mù sá lọ létà làwọn fámílì ẹ̀ wá ní pé ẹ̀yìn ò ní bínú kinní kan ti ṣe rí àwọn ò tiẹ̀ mọ̀ pé ò tí ì lọ tán tó bá ti ṣẹlẹ̀ báwọn oògùn báyìí ní máa ń lò yóò sáfi di pé yóò lọ àáfà ah, ọ̀rọ̀ yẹn dùn mí púpọ̀ ń gbà mọ́ tó rọ́mọbìnrin wà láì ọmọ tó dáa pọ̀ ni

ọlọ́run ní kó wọ́n ráyè sàjáde gbogbo àsìkò tí ń ṣẹlẹ̀ tó bá pa òun ẹ sọ pé torí pé kinní kan ló ṣe àwọn òbí tó wọ́n ní máa sunkún òun divorce láàrin wọn ní ìsìn irọ́ náà ló débẹ̀ èèyàn máa ń nà tán nǹkan báyìí ni o irọ́ ń débi àwọn tí máa tajà gàárì yìí o gàárì ìbàdàn ni kìí ṣe gàárì ẹ̀gbá o gàárì yìí o gàárì ọ̀yọ́ ni o kìí ṣe gàárì ìlọrin o búrẹ́dì yìí o búrẹ́dì yìí o ní kàsáfà ní o sọ kàsáfà búrẹ́dì wà kìí ṣe fúláwà ìtẹ́ ẹ̀mọ̀ ni wọ́n fi ṣe búrẹ́dì ẹlẹ́gẹ̀ẹ́ ni o ẹ ń bá fẹ́ ra ọ̀rà ẹ wá mọ ẹ wá pọ gbogbo èèyàn jẹ búrẹ́dì búrẹ́dì wà ń tú bí bàtẹ́ èèyàn jẹba ẹ̀sẹ̀ pé búrẹ́dì ẹlẹ́gẹ̀ẹ́ bó ló fẹ́ kórí tẹ́lẹ̀ bí àmàlà aláfà bíi gàrí náà ni ó ṣe rí èèyàn fẹ́ ta aṣọ aṣọ yìí o ìbàrẹ̀ eh, ilẹ̀ Ìgbò wọn ti ṣe o ẹ wá kọ made in China sí i gbogbo orú àwọn nǹkan yìí ọ máa ń fa ìbínú ọlọ́run ọba àlekè ọlá wá rí gbogbo wa náà irú orí fóònù náà ń bẹ ẹ ló ibo lọ ti fẹ́ dé ui rọ́ọ̀sì ni ò bẹ̀rẹ̀ lọ́wọ́ o ọ̀nà tefetefe irú ẹ̀ náà máa ọkọ ìyàwó èyí tó bá fi mọ̀ pé ọ fẹ́ parọ́ ọmọ inú kọ́ ọmọ ta ń gbẹ̀ bá yín káwọn sàrà ẹ má bínú ọ̀nà méjì ni so nígbà tẹ́ bá ra lójú ẹ̀ẹ́gbọ̀n ra yín ju kí ni lọ orí fóònù lọ tàbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ́ o gbé níbo lẹ́wà tí mo wà ibi tí mo wà ẹjọ́ <laughs> máa lo fọ́múlà fúnra yín wà láì mo ti fẹ́ẹ̀ délé kọ̀tẹ́ tí fẹ́ẹ̀ délé ilé mọ́ wa ó ní ilé òwò lọ́wà ilé mọ́ wa sẹ́yìn ilé mọ́ wa ní ìsìn ó rò pé kèèyà aago mẹ́jọ ní máa dé ọkọ̀ délé aago márùn-ún àbọ̀ wá bá ògbó lẹ́jì sí ìbò lẹ́wà báyìí ó ní ilé náà ní sí òsì àwọn ní kò sí mo fẹ́ wọlé ní ìdíkọ́kọ́rọ́ wọlé à ẹ má bínú torí ọlọ́run aláì mo ti fẹ́ẹ̀ délé kí ewu làbùrọ̀ parọ́ ṣé wá rí irọ́ yìí òun lọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà mú àwọn míì tí wọ́n fẹ́ máa ṣàwọn nǹkan kan wọ́n fi rọ́kùn sẹ̀mí ayé wọn irọ́ ìdébi kéèyàn máa ó débi àwọn nǹkan míì náà tí wọ́n láwọn dúkìá o dúkìá ni o ó kọ mùsùlùmí ni o ẹ wá parọ́ kọ mùsùlùmí béèrè fẹ́ tọ́ yẹn ẹ lò gbogbo ọ̀nà ni i yìí ló pín sí irọ́ ìsíre mínkàbá irì dùnú ara àwọn ese ńlá ni tó yẹ kálukú fún ta ló jí ni wà lẹ́sẹ̀ nílẹ̀ jẹ́ èmi kọ́ mm, mm, alọ́dàmílẹ̀ ah, ó ṣe é sì dálé lọ́wọ́ mi ni ta ló lọ aṣọ ìjóná ìgbà tí mò ń fa yọ́nù lọ sọ fún ìmọ̀ pé yóò jóná ìgbà míì gan ẹnìkan tó ní pé nǹkan kan ṣẹlẹ̀ tó béèrè ọwá tí ó rò pọ̀ pàrọ̀ wà lé ọwá jẹ́wọ́ apàrẹ lè kọ́ lọ lẹ́gbẹ́ ah, ó sì ti jẹ́wọ́ ó lè rò pé ìtọ́fẹ́ ah, ṣe fún ọ lè mọ̀ ṣe mọ́ ṣùgbọ́n torí pé wọ́n bẹ̀rù ọ́ntọ̀hún ọba parọ́ ọ̀bẹ̀rù ọlọ́run tó ní ọmọ ṣe kíni tó ní ọmọ parọ́ àáfàá ní gbogbo ohun tí ń jẹ́ irọ́ ìbínú ọlọ́run ló bá dé gbogbo ẹ tó bá dẹ̀ ti ń parọ́ kò ní mọ̀nà ọlọ́run ní fi wọ́n mọ̀nà òdodo àṣírọ́tọ̀ ń pa òun ni òjí ọmọ̀nà òdodo látòdí lọ nípinnu ẹ̀mí pọ́ọ̀mọ̀ sòdodo ìwà ó fẹ́ gba nǹkan òdodo ó fẹ́ fún èèyàn ní nǹkan òdodo ó fẹ́ tajà òdodo ó rajà òdodo ó fẹ́ yáwó òdodo ó fẹ́ òdodo ó wọṣọ òdodo ó bọ́ ó gbogbo sẹ̀mí ayé rẹ̀ òdodo níjọ́ta bá ti láníyàn pa àní parọ́ mọ́ ọ̀kan nínú àwọn ìṣòro ilé ayé ọ̀tán nínú sọ́rọ̀tù gọ́ọ̀fẹ́r Quran chapter forty verse twenty eight àáfàá wa Mustapha muradu subuhi aya alakọkọta tá mú wá nínú tíra àwọn nìyẹn wọ́n ní inna Allaha la man huwa musrifun kadhabi àṣẹ dájúdájú ọba àlékè ọlá kò ní fa àwọn èèyàn kan mana kò ní jẹ́ wọ́n ṣe kò ń ìmọ̀nà òdodo ìlọ́fà tó jẹ́ pa àwọn kan lónìí tán láwọn fẹ́ suna, súnà wọn mọ̀nà òdodo irọ́ pọ̀ nínú ayé wọn lọ sọ kán lè pè ní kèfèrí kán lè pè ló ń bídíà ìtí ọ̀sẹ̀lẹ̀ sáwọn èèyàn kan wọ́n lè ṣẹlẹ̀ sí wọn ìtí ọ̀sẹ̀lẹ̀ sáwọn jàmáà àbáwọn ìjọ kan wọ́n lọ ṣẹlẹ̀ sí wọn wọ́n wá ń parọ́ tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ wọ́n wá ń sọ ọlọ́run lè fi ọmọ nà òdòdó báyẹn mọ́ torí pa àwọn kánjọ́ tá ààrẹ ọ̀fẹ́ bá àwọn ló kọjẹ́ lọ́wọ́ ń parọ́ mọ́ àwọn mọ́ parọ́ mọ́ àyàn ìwọ́tọ́ ọjọ́ bìnrin náà mọ́ parọ́ mọ́ àyàn ìwọ́tọ́ ọjọ́ kùnrin má parọ́ mọ́yàn kí lọ fẹ́ máa fi rọ́ṣe inna Allaha la yahdi man huwa musrifun kadhabi àṣẹ gbogbo ẹni tó bá ti jẹ́ musrifu gbogbo ẹni tí bá ti nànà àpà ọlọ́run ní fi wọ́n mọ̀nà kadhab gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni tí máa parọ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn òkúrọ̀ ayé ọlọ́run ní jẹ́ wọ́n mọ̀nà òdodo ọlọ́run abíọ́ ni ọ̀nà òdodo ni tó ti fi ama yìí jẹ́ ama lẹ́kọ́ ń bẹ̀ ní mọ́jà sí náà lọ. jama sẹ́ẹ̀ wá rí ẹni tó bá wá jókùrọ́ pàápàá òkùrọ́ tó lè débi ká máa pe tọlọ́hun nírọ́ àbí kéèyàn ọmọ parọ́ mọ́ tọlọ́hun ntọ́lọ́hun sọ kó o lọ sọ irọ́ náà ni sẹ́yìn pàdánù sallallahu alaihi wasallam ó ti sọ̀rọ̀ lórí eléyìí man kadaba alayya muta'amida Fali àtàbá wà àmọ́ káàdà omínà náà ẹ ń bá parọ́ mèmí ànábì kọ́yà tí sínú náà èèyàn tó lè parọ́ tànàbí ọ̀sọ́ kọ́ bóyá orí dé yìí àwọn tó wà níbi téèyàn bá já owó lọ́dọ̀ wọn ti máa ń sàwọn àfa àwọn àfa àwọn èèyàn ọmọ eléré àwọn àfa oníṣọ́ọ̀sì ṣẹlẹ̀ bá ti jáwó òun lọ́kà wọn kìí ṣe tó bá yọ́lọ́ àtànàbí inú tí ó jáwó àwọn gbàgbé owó ọ̀tàn ọlọ́run bá wá ń sọ tí wọ́n jókòó rọ pàápàá tí wọ́n ń pe òdodo ọ̀rọ̀ ọlọ́run nírọ́ àsọ̀rọ̀ wọn lè já sí pé ọ̀rọ̀ wọn lè já sí mùbáàlà ìfira ẹni sí pé àwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run tó sọ nípa Jésù nípa ànábì wa Ìsá àwọn tí wọ́n ń pè nírọ́ tí wọ́n ní pé kèé ṣẹ̀rù ọlọ́run tán lọ́mọ ọlọ́run ni àwọn tí wọ́n ní èjòjì sí ọlọ́run wọ́n lóhun gan lọ́lọ́hun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba wa ń sọ fún wọn pé inna mathala Isa inda Allah kamathali Adam khalaqahu min turabi thumma yaqulu lahu kun fayakun ọlọ́run ní sẹ́ rí àpẹẹrẹ ànábì ìwà jésù ànábì Isa alayhi salatu wassalam kamathali Adama ó dàbí àpẹẹrẹ ádámà ni torí pàdánù bíi ádámà ara yèèpẹ̀ náà ti da òun ní bàbá gbogbo wa Ọjẹ́ dúdú ọjẹ́ jẹ́ funfun ó jẹ́ yìnrìn ọ̀gá okúrú ọ̀sanra otínrín imú rẹ̀ gùn imú rẹ̀ rí kúkúrú etí rẹ̀ fẹ̀ etí rẹ̀ rí pàlàbà gbogbo torí ọ̀sẹ̀lẹ̀ sí ọ ànábì ádámà bàbá wa ọlọ́run lápẹẹrẹ ànábì Ìsá kò yàtọ̀ síta ànábì ádámà adá látara yèpẹ̀ ni àwa ní kọ́nfàyà fún ọyá máa jẹ́ ádámọ̀ ó sì jẹ́ ádámọ̀ máa jẹ́ ìsá ó sì jẹ́ ìsá kọ́nfàyà fún ọlọ́ni ọlọ́wọ́n bá wá ní pé sọ ráwọn tí wọ́n bá wá sọ pé kò rí bẹ́ẹ̀ sọ fún wọn pé ọyá o ẹ pa àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín káwa náà pé ìyàwó àtọmọ wa ẹ pé gbogbo àwọn ẹbí yín káwa náà pẹ̀bí wa káwa dúró lórí fíìdì ńlá kan thumma nabitahil fanaj'al la'natallahi 'alal kadhibi káwá àjọṣe mùbáálà ìgbéra ẹni ṣépè gbangba pé ẹni tó bá jẹ́ pé òpùrọ́ ni tí ń parọ́ làánà ọlọ́run kọ́ máa bá àyà táwọn àfàwà máa ń lòrè ní ọ̀dọ̀ wa nílẹ̀ yorùbá ń bì wọ́n ní pé àlà làánà tà lọ́yì àlà òsì ń bẹ̀ fanajẹ́ aláàánátà lọ́ọ̀hìn alálkàdìm asẹ́bìnú ọlọ́run làánà òfò ààyè kan nínú náà já námà orí ibú gbogbo tí ọ̀dà kọmọ bẹ́ni tó bá ń parọ́ àṣewọ́tọ́ ọba ń parọ́ tọ́jẹ́ pòpùrọ́ ni ọ làánà ọlọ́run ọba ń bẹ lórí rẹ̀ torí náà ká sọ́ra nínú dàríyàtì Quran chapter fifty six ayé ẹlẹ́ẹ̀kẹwàá ọlọ́run ọba ń sọ pé kútìlá alkhorosun alkhorosun àwọn òpùrọ́ àwọn tí èso lódodo èèyàn ọlọ́run ṣẹ̀bi lé wọn ọlọ́run làánà wọn ọlọ́run bínú sí wọn. anábìwa Muhammad sallallahu alayhi wa sallam anábì ń sọ nínú hadithi pàtàkì òní àdíìsì eléyìí tí Imam Bukhari àti Muslim gbà wá àdíìsì sàábí alálùbáríkà Abdullah ọmọ ọmọ Saudi radiyallahu anhu ó lànàbí wa sallallahu alaihi wasallam sọ wípé ẹ̀yin èèyàn ee eh, ẹ sọ́ra nínú rìwáyà kan fún àdíìfì anábì ní iyyakum wal kadhiba ẹ sọ́ra fún ìmọ̀ parọ́ ẹ má má parọ́ àfà àfò onírọ́ ẹ bẹ̀rù ọlọ́run sísítà ẹlẹ́yà onírọ́ aláàjì aláàjà onírọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ má máa parọ́ Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé innal kadhiba yahdi ilal fujuri ìwọ tó bá ti ń parọ́ ọmọ ìwà tọ́ọ̀gì fujur ọmọ ìwà ìgbẹ́rùgbọ́n rí ìwà àṣẹ lọ́n ìwà àtakótọ́ lọ́n torí pé ẹ wo ibi tádàwò wánu wàhálà ìtọ́ bá parọ́ kan irọ́ kan lè lídì sí rọ́mọ́kànlá láti bí rọ́kan wọ́n fẹ́ gbọ́ ọmú ó tún fi rọ́kejì kún wọ́n tún fẹ́ tíráàkì ẹ̀mí rọ́kejì ó tún fi rọ́kẹta kún ẹ mọ̀ wo ìwọ gbogbo wa ti jáde lọ àwa ràn wọ́n pé kó gbẹ̀fọ̀ lọ́lé ìwọ nìkan náà láti ní ọlọ́lé kọ wá bá wa níbi súná ọmọ tá à ń ṣe ládùúgbò aago mẹ́fà àbọ̀ la wá lọ́lé ìgbà tá a wá délé abómi tó ti dàálẹ̀ ta ló domi ilẹ̀ sẹ́fù kó ní pé èmi ni mo domi ilẹ̀ ọ̀rọ̀ tán àbí ọ̀tàn tọ́ọ̀bà jẹgba ọ̀jẹ̀wà tọ́ọ̀bà ní jẹgba àforíjì ọ ọwá ní èmi kọ́ mo domi ilẹ̀ o ṣé kí wọ́n la rán wá sí ilé sọ ọbẹ̀ nìkan kan lé ní à èmi ò lè sọ o bóyá lágbájá náà nígbà tí mo wálé bóyá padà wálé rọ̀lẹ́ tóun bá wá wálé yàrá abitọ́ domi sí ibẹ̀ kọ́ la ní kóun ò gbé búrẹ́dì lọ ibi tẹ́lómi sí ibi wọlá ní kọ́ gbẹ̀fọ́ lọ sí ibẹ̀ wàhálà ibẹ̀ kọ́ lémi sí o wàhálà ibẹ̀ kọ́ mo gbẹ̀fọ́ sí o yàrá kẹta mo gbẹ̀fọ́ sí o ó ti ṣe kí ni ó tún parọ́ mi ṣùgbọ́n àbúrò ẹ sọ wípé yàrá abita ni ó gbé sí lòun kọ́ bá òun lòun lọ sí yàrá kẹta à bóyá gbà tí mo gbé yàrá kẹta ló tó fi wá sí ọwọ́ àmọ́ oríṣiríṣi irọ́ torí pé tó bá ti fẹ́ mọ́ ó tún ronú ẹ wá mọ̀ ẹ tó ti àwọn àǹparọ́ oríṣiríṣi ète burúkú lè sọ ọmọ gbé sí lórí ibò tẹ dórí ọmọ èké tẹ́rọ ìkẹ́kọ̀ọ́ gbọ́n tó bá fẹ́ parọ́ èso ọ̀wà máa fi ọpọlọ ẹ̀ sí gbogbo rọ̀ ní ọmọ wa wá sórí ẹ̀ ta ló ṣe nǹkan báyìí o èmi ni mo ṣe o níbo lọ wà mo wà ní kí ló pẹ̀ ókè bá ń sọ fún mọ̀mọ̀ tó wà ní àdúgbò pé mo ní pé kátàlí bá ń ní 200 ní ìsìn ní ìsìn ètí ẹni àwàlá bódìjà mọ́ wa kí n tó lé yóò tó wákàtí kan o ọkọ̀ bá ń retí ìjáka ọba pa fóònù ó tẹ̀ká àfọ́ sáàmù ẹ̀pọ̀ pé ìrírí ìjà káàdì nígbà wa tó dé wọ́n náà wà ọba kan fóònù àfáà ní ìrírí ìjà káàdì àà mọ̀ mí èsẹ́ ń di ẹ̀ tó ti lọ bá mọ̀ mọ́ ó dúró mélòó jẹ́ mọ́ ó dúró méjì mo ń pe nọ́mbà lẹ́tà ọlọ́kọ̀ lọ sóò ìjẹ́ ọ̀fù ni wọ́n pa fóònù fún mi wà láìmí ìpa fóònù fún yìí bóyá nẹ́tíwọ́ọ̀kì ni ó dúró mélòó ìrọ̀ mẹ́ta látara arọ́ kan nílẹ̀ tí nọ́mbà rẹ̀ ọ̀wá lọ ah, nẹ́tíwọ́ọ̀kì kúrò lórí ẹ̀ níbẹ̀ ṣe pèlè tán ọ ẹsẹ̀ padà sórí ẹ̀ ni oríṣiríṣi lọ ó lè ní kí ah bátìrì mi ló ṣe kí bẹ́ẹ̀ ṣe pè mí tán o ṣe ìbáná múnádé látàárọ̀ ìrántí mú jájà ní ọ̀dọ̀ ya ara sí dìtọ̀ yá mi irọ́ kan mọ̀ wá lìdì sí kéré o ọpọlọ rẹ̀ sọ́mọ̀ fi ṣe torí náà ká máa wulẹ̀ máa parọ́ gbogbo ẹni tó bá ti ń parọ́ yáàdí ìlàlìfùjú àwọn ìwà abú ìwà ẹ̀ṣẹ̀ ìwà rádaràda ní ọmọ tọwọ́ rẹ̀ ṣẹ̀ wà iná lìfùjú rọ̀ ya di rì ẹ̀mbà ti wá ń wù ẹ̀ṣẹ̀ ẹ̀mbà tí wù wà pòkì ẹ̀mbà tí wù wà yàpọ̀ ọlọ́run yáàdí ìlànà rì ìyẹn ó líìdì ẹ̀ yóò tọ́ka rẹ̀ yóò fakọ́ wọnú ná ọlọ́run má jà wọnú ná. wàlá yazalu wá rí hàtà yukutaba inda Allahi kadhaba tí wọ́n wá kọ́ sọ́dọ̀ ọlọ́run pé ah, bàbá ńlá òpùrọ́ lélẹ̀ yìí àṣewọ́tọ́ ọba ń parọ́ òun òpin ọmọ tán pè ní black eh, fáìlì blacklist ibú òun òpin fáìlì ibú fúnra ẹ lọ́dọ̀ ọlọ́run tó ọba ti wá parọ́ wọ́n máa kàǹkà dúdú sí ọlẹ́mì tẹ́mi ìrè òfin wá dípa bó o ṣe wá ń parọ́ yẹn wọ́n ń kọ́ lẹ̀ tó bá wá dáàrin kan ìwé kan ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìwé àwọn kadabun àwọn bàbá ńlá òpùrọ́ ni sóye wọ́n á kọ́ lẹ̀ pé eléyìí o baba ńlá òpùrọ́ ni ọ wà nú àwọn jama kíni o association of òpùrọ́ ìwọ náà bá wà nú àwọn alliance torí náà ká sọ́ra jama ọlọ́run má kí irọ́ ó lídìí lọ síbi iná o. torí ó bá sí pé ẹni tí bá ti parọ́ wọ̀ náà ìtànàbí sọ nìyẹn níbò mi ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀yin èèyàn ẹlẹ́ ọgbẹ́ o àdíìsì àbúrérà lélẹ́ yìí ọlọ́run bá ní kí àfàwà àbúrérà Imam Bukhari àti Muslim náà ṣe kí ni o nígbà wá ànábì ní pé ayatul munafiki thalathun àmì mẹ́ta lẹ́ẹ̀fì máa dá munafiki mọ̀ idha hadatha kàdíbà tí mò náà fi kí bàbá yín sọ̀rọ̀ ẹ mọ̀ fọkàn balẹ̀ o àbá yẹn ọlọ́run fún ó lágbè kalẹ̀ ó mọ̀rọ̀ sọ irọ́ ó ti gbé ọmọ ládè sí ó ti fún ọ léèrí jẹ ó parọ́ fún dànù ó ní á sàrí fóònù yẹn nìkan kan olórí láyé ẹ̀mọ́ ìbá yín já ni fóònù tó yẹ pé nìkan ti lò bí ọdún mẹ́rin àwa sáré mú kéèsì ẹ̀ ó chéǹjì kéèsì ó ṣe bí tuntun ìwọ bá rò pé tuntun ni ìwọ bá rà lówó tuntun kò yí ọ mọ́ ó ti ń sùn jẹmọ́ ọba ara parọ́ ẹ̀ irú ẹ̀tọ́ payẹn ìwọ bá kó ọba lo fóònù láàrin oṣù méjì fóònù bá ń di pé battery battery down ẹ bá charge yọkọ̀ 100% full lẹ́yìn ìṣẹ́jú mẹ́rin tó bá ti battery bọ̀ ah ṣebí ẹni pé kíní kan wara tí ó no orí borí ni orí lọ́ọ̀kì ni ẹ̀ ní lọ́ọ̀kì èyí tí ó fi sọ pé change case ẹ̀ làpànẹ́bí tiẹ̀ sóye tí mùnàfíkì bá sọ̀rọ̀ yọ parọ́ wáyìdá wàhádà àkàláfà tí ó bá ṣàdéhùn tó ṣàdéhùn fún yín yóò tó ṣe pa àdéhùn ara arọ́ náà nìyẹn náà ó ti mọ̀ pé òun ò ní fulfill the promises o ó ti mọ̀ pé àdéhùn òun ò ní mú ṣẹ yóò tó wá parọ́ yóò tó jàǹbá wàyídà àtúmínà kọ́ ọ̀nà tẹ́ ẹ bá fọkàn balẹ̀ pamọ́ sí lọ́dọ̀ náà yóò jàǹbá so gbogbo eléyìí ni la ti gbọ́dọ̀ máa ṣọ́ra láwa tá a bá jẹ́ mùsùlùmí òdodo ká má máa parọ́ ká má bàa jẹ́ kánú mùnáfìkì nínú rìwáyà míì eléyìí tó jẹ́ ti Imam Bukhari àti Muslim nínú hadithi Abdullahi ọmọ amúrù ọmọ as anábì sallallahu alaihi wasallam ó láwọn àṣẹ́sí mẹ́rin kan bẹ man kunna fi ìkánà munafiqan khalisan ẹni táwọn àṣẹ́sí ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tó bá ń bẹ lára ẹ̀ mùnáfìkì pọ́nbélé ni alákọ̀ọ́kọ́ ẹni tó bá já sí wípé ẹ̀rí pẹ̀lú eléyìí mùnáfìkì ni ìdátúmínà kánà tẹ́ ẹ bá fọkàn tán yóò jàǹbá wá ìdá àdáta kádìbà tó bá sọ̀rọ̀ yóò parọ́ wà ìdá àádà gọ́dárọ̀ tẹ́ ẹ bá jọ ládéhùn láàrin ara yín yóò kò ní síkà. Si wá ìdá ọkọ̀ sọmọ fàjárọ̀ tóun àtẹ̀yìn bá tó wá ń jà yọ jàjà ń gbìlà ah! ọmọ kẹwẹ́ rẹ̀ lòun lónìí ọmọ pé òun tòun òun ẹsẹ̀ kí ní kan wọn ògbẹ́nu tó ń gbálára fọ̀ òun sọ̀rọ̀ sí ọ̀hún ní ilé jẹun àfà yóò sì sọ̀rọ̀ lóòótọ́ tí ò ní ilé jẹun tí wọ́n bẹ̀rẹ̀ lọ pọkàn so ìdígírì ọba ga wájú ọlọ́run kọ̀mọ̀kẹ́ tóun sọ kíyàwó lè pọ̀ lọ́dọ̀ ọlọ́run ni alimoyi munafiki ni máa jàjà ń gbìlà tẹ́wà ní òtò yóò kó tó bàbá tẹ́wà tó ló tó ẹ̀yìn gàmà tó sépè fún yín o ó tó kí ni sẹ́ẹ̀ nígbà tí aníwọ̀ ọmọ ẹ̀ ó tó bàbá kó tó ẹgbẹ́ nu yín sọ̀hún àkíní wàhálà ilé ayé yín gan sọ́kàn yín ni àwọn tó bá ráwọn ọmọ ìgboro kọ̀ǹdọ̀ ó lè mọ bú ẹgbẹ́ bàbá bàbá ẹ̀ ó lè rọ́mọ ní ìtìkẹ́ ìgbá bọ́ọ̀lù tí wọ́n pátá lásán kì ó ti rí pé wà burúkú níbẹ̀ lára àwọn ọmọ yìí tó jẹ́ mùsùlùmí mọ́jẹ̀mú náà fìkì ẹ̀ ń bá ti ń jà tó yẹ tó ń kọjá àlà ìsòsùmù náà fìkì ni àáfàá ní ká máa wá parọ́ pẹ̀lú àdífì tán mú wáyìí ó tó débi àlá ó débi kí mo gbèjà mọ́ sẹ́ẹ̀mù àwọn àáfàá alálàdé àwọn èèyàn yẹ lórí ibú náà lórí àlá tí sẹ́ẹ̀rọ àwọn ṣeúṣeú àwọn ṣéá àwọn àáfàá tí wọ́n wá tí wọ́n jẹ tí wọ́n wá kọ́ àwọn àgùntàn Ísírẹ́lì ó ní ẹlẹ́mìí ẹlẹ́mìí ẹlẹ́mìí ẹlẹ́mìí ẹlẹ́mìí ẹlẹ́mìí ó ní mọ̀ ní ọ̀là ọ̀là ìlọ̀gọ̀ ah, ìlọ̀gọ̀ kò ní rí pé ẹ̀kọ́ mọ́ kí kò ní pé dáadáa náà ó lè ní taníjà afáànókíà bíi afáànókíà afáànókíà afáànókíà afáànókíà àwọn ẹlẹ́mìí o àwọn ẹlẹ́mìí ah, àwọn ẹlẹ́mìí wọ́n ní ká sọ fún afáànókíà wọ́n ní kò gbọ́dọ̀ lu fóònù mọ́ wọ́n ní kò gbọ́dọ̀ lu fóònù wọ́n lọ fẹ́ tẹ́ráfù lọ sí èkó lọ́la kò gbọ́dọ̀ lọ ẹnìkan ti rọ̀ ká darí fún mi lónìí wà láì lẹ́yìn ìjímọ̀ ọmọ rẹ fẹ́ ṣe graduation nílé ìwé Ọwa ni wọ́n ríran sí ọ lẹ́kọ̀ọ́ pé o wà lé nìbàdàn irú bá fẹ́ ṣe nǹkan níjọ́ wẹ́dìn náà tó nírú ẹ̀ sí ọ tó bá tó bímọ náà nígbà òlò graduation tọ́mọ yẹn ó fi parí gbogbo dáadáa tí ó ṣe láyé ká máa ríran sí ọ ni ìyẹ́ olórí gbogbo lélẹ́yìn wọ́n ríran sí ọ pé ju ẹ̀yẹ tiẹ̀ sọ́wọ́n eléṣùnú ó ṣe náà fílà bá jẹ́ gidi ó ṣe ọ̀pọ̀lọpọ̀ láhùláwà láàkúwátà ilábìlà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ máṣá aláwò láàkúwátà ilábìlà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ kùrù sí yù ọ̀ọ̀kà ọ̀pọ̀lọpọ̀ kúlẹ̀ àwùsù méjèèjì ọ̀ọ̀kà kúlẹ̀ àyálẹ́káfìrú náà ọ̀ọ̀kà àwọn àdí àwọn àdúrà ìṣọ̀ àwọn òfin kẹlẹ́mẹ́tì láì tá mọ́ bísímẹ́rì dé láàdú ọ̀ọ̀kà lọ́pọ̀lọpọ̀ àáfà náà tẹ́ráfù lọ tó lọ́ba lọ làṣídẹ́ẹ̀tì ọ̀ làṣídẹ́ẹ̀tì tó bá lòdì làṣídẹ́ẹ̀tì làṣídẹ́ẹ̀tì tó o bá dúró kábítá ní gbogbo orú àwọn rádaràdá báyìí àlá táwọn èèyàn ò rí wọ́n àmọ́ ńlá wọ́n bọ̀ tọ́ pé àwọn lálàsí ọ èèyàn àmọ́ lálàsí yàn ṣẹ̀rí àgẹ́gẹ́ lálàsí yàn ṣẹ̀rí àwọn èèyàn ọ̀sọ̀ fún ó bí díà ní gan fún rẹ̀ ìwọ gan fún rẹ̀ ọ̀tá súnà ni ọ ṣẹ̀rí àtọ́ níta bá lálàká mọ̀ rọ fún yàfẹ́ tá a bá nífẹ̀ẹ́ kọ̀ mọ́ tó rí ni ẹlòmí ò lè lálàá bú sí ọba bẹ lọ́ọ̀ni pé wọ́n lọ́ọ̀ lágbájá mọ́ lálàá kó kú ọlọ́ọ̀ mọ́jì ó kú àìmọ́ ẹran tá a lálàá bẹ́ẹ̀ sí pé wọ́n kú tó mọ́tò gbà wọn tí mọ́tò sì gbà wọn lórí ọlọ́ọ̀ sì ní bí ọgbà wọn láíláí ẹlòmí ọ̀lára pọ́ pọ́ kẹ̀bá bẹ́ lọ ọlọ́run tó lè sún ó tó lè wàdúrà tó ṣe kọjọ ọkù rẹ̀ tó sún sẹ́yìn pé lọ́n ti rí yóò lo 50 lọ́lọ́ ní ọ̀dà àmọ́sọ́ di 80 torí àdúrà tó ọmọ ìyá rẹ̀ àbùjíbù wọn ṣe wà lẹ́ẹ̀kí lọ́kọ̀ ọlọ́run bẹ́ẹ̀ anábìyà sọ ní mọ́ta alámọ̀ bẹ̀ hulmi lam yàrá ẹni tó bá ń lọ rọ́ àlàárọ̀ kan àlá ẹlẹ́sìn mìíràn kan àlá tí ò rí kí ni tí ó wàá ṣẹlẹ̀ wọ́n wà á labọ̀ onítọ̀hún lọ́rùn tọ́jẹ́ pé bí ìgbà tí wọ́n gbé nǹkan ọmọ bí kán gbé táyọ̀ lọ ẹlẹ́nu méjì kán gbé kọ́ọ̀yàn lọ́rùn bí wọ́n ò sì lábọ̀ lọ́rùn nìyẹn lọ́jọ́ gbéǹde ẹnìyẹn ò sì ní lágbára àti lè wá solution sí àṣekọ́ ọmọ sọ tó rí àdìsí yìí mọ́mọ́ Bukhari nígbà wọn àdìsí Abdullahi ibn Abbas gbogbo tó rí kọ́ ọmọ lórí bàbá sẹ́wù bàbá òsàásù gbogbo àwọn dèdèrè tó máa ń ṣe wèrè ládùúgbò tí wọ́n láwọn lálàá wèrè kan àlá tó òrí tó lórí táwọn èèyàn ó jìyà lọ́dọ̀ ọlọ́run èyí tó ọba tó wá rí gan ṣẹ̀ríà ò ní ọmọ ṣe kí ni o kò ní ọmọ da kọ́ ọmọ kó wà lásáwọn èèyàn ọba àwọn bẹ́ẹ̀ lọ́nà anábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí irọ́ tó lágbára jù òun ni kọ́mọnìyàn kó lóun fojú òun rí tí ò rí máa lámtárọ̀ ya Imam Bukhari náà gba hadithi yìí wá nínú àdìsí Ibn Abbas ànábì sàn ní pé irọ́ tó lágbára jù òun ni téèyàn ò kó lóun rí ṣé àgbẹ̀ bá mi tẹ́ bá sọ fáwọn èèyàn pé ah, ẹ jẹ́ sọ wọn ká fún yín tó máa ń ṣẹlẹ̀ ló yẹ kí ìwọ tó bá gbọ́ súnà yìí mọ́ bá àwọn ọmọ ìyá rẹ ló jẹ́ wàhálà ìtọ́ba lára àti ọ̀dà má fún wọn ọkẹ́ ilé tí wọ́n ká máa bẹ lọ́hùn ìwọ náà máa bá wọn bẹ lọ́hùn ọlálàáfẹ́ nìkan tírélà tẹ̀mọ́lẹ̀ orí ẹ̀ wá fọ́ pẹ́tẹpẹ́tẹ ọwọ́ àlọ́sọ fún tàn pé àfa àmúlára fi dúró àfọrí èèyàn bú yan sórí wàláì ìjọ ẹni yẹn bá ti rí tírélà alátọ́rọ́ fún gan ó ti bá ti ẹ̀jẹ̀ aláhùn ní ọ̀ràn tí yọ́fẹ̀ ní lọ kó sẹ́nu tírélà tẹ́wọ̀n kéèyàn máa kọjá lẹ́gbẹ̀ẹ́ tírélà téèyàn ní nítu èèyàn ní kàkó gangan wàhálà ìṣẹ́lẹ̀ kan tó gé òun ní ọtí tírélà tí ọ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀ tó ọ̀bà sọ́ra tírélà ọtí ọ̀mọ́lẹ̀ lóòótọ́ ọwọ́ kó ti rọ àrẹ olórí gbogbo fún ọ tó fi ẹgbẹ́ ọ̀nà wọn sàn ti a rí tírélà ìbẹ̀rù tírélà gan ni ó bẹ̀ tírélà ọmọ ọmọ ìyá wa kan fẹ́ gbé nǹkan kan kan nínú àwọn tọ́lẹ́ẹ̀tì ti máa jẹ sí pé tọ́lẹ́ẹ̀tì yẹn jì lẹ́sẹ̀ pé bóun ṣe ń jì báwọn yẹn padà yọ òun ó ní kò síjọ́ kan tó ń bá ti débi tọ́lẹ́ẹ̀tì báyìí wà láì ẹ̀rù máa ń ba òun pé wọ́n lọ kéèké sóò ní ní tọ́lẹ́ẹ̀tì ó ṣe kí ni ọlọ́run yóò jẹ́ láìláì alẹ́ ìsùnú sọ́rọ́ àwọn ẹni bú wọn dáàlì kó mo ṣe ìtọ́ yọ̀kọ̀ wífò àwòlìyà ọwọ́ àánú táwọn eléṣùn máa ń lò tí wọ́n máa ń gbà láàbú wá tó fi jẹ́ pé láti máa dẹ́rù ba ẹni tó bá fẹ́ bá jà láwọn eléṣùn kọ́lọ́nkọ́ máa fi ajẹ́rí èṣù àtàwọn ẹni rẹ̀ ní èèyàn àtàjẹun almohim gbogbo ẹ̀yin ṣe ó ṣe ẹ̀yin ṣe é ká àwọn àlọ́ orí ibú yín tẹ́ẹ̀rí tẹ́ẹ̀mọ́ lẹ́ẹ̀rí ẹ dáràn wájú ọlọ́run ìyà gidi lẹ́jẹ̀ ń jọ gbéde àlùkìyàmọ́ torí náà káwọ̀ sọ́ra ó ń súnà tó bá ń lóun lála rèrè kan sẹ́nìkan ó yẹ kéèyàn dá dọ̀bálẹ̀ kéèyàn kìí ṣe pa àdá ló yẹ kéèyàn fi nà àdá kéèyàn san pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ń dìgbé ìwọ ń bí díà ni wọn torí súnà tí tó bá lála ẹ̀ mọ́ wulẹ̀ rọ̀ fún ayá rẹ̀ ọmọ ẹja máa bá abẹ lọ́ọ̀ ni ọlọ́run dẹ̀ gbàdúrà rẹ̀ tádàwọ̀ yẹn fi lè ṣẹlẹ̀ káàtì ẹ̀ ní lóòótọ́ làdàwọ̀ yẹn fi lè ṣẹlẹ̀ jẹ́wọ́n sóyé àáfàá wa alálùbáríkà òní samura ọmọ júndù wọ́n ló gbà wá nípa oorun kátánà bíi sùn àtàwọn àlá kan tó lá wọ́n nípa nàbí sallallahu alaihi wasallam ó wá ń sọ fún fẹ́ sóorọ́kùnrin أما الرجل الذين رأيته ó rí ọkùnrin tó olóorí wànábí ń sọ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ń tó lójú oorun àlá pàápàá nípa àwọn ìrìn àjò kan tọ́já sí wípé ẹni yẹn rèé wọ́n wá mú wọ́n so ọrùn rẹ̀ kọ́ mọ́ gbogbo àwọn ìtọ́jọ́ mọ́ igbá àyàmọ́ páríkẹ́ mọ́ gbogbo ẹ̀ lọ síbi ojú rẹ̀ tí gbogbo ojú ẹ̀ náà fẹ́ẹ́ lè lọ já sẹ́yìn gan ó ní sọ ọ̀rọ̀kùnrin yẹn ìtòhùn máa ń ṣe ni pé yẹgúdú mi ń bá ìtì tílẹ̀ bá ti mọ́ tó ti jí nínú ilé tiẹ̀ ó bẹ̀rẹ̀ tó júbọlé nìyẹn yọ́ọ́ máa wá parọ́ fàyẹ́kùdìb alkadibata tabulugul afaak. irọ́ tí ó wàá pa yọ́ọ́ fẹ́ tó gbogbo sánmà yóò tó pèpele yóò tó àjà tí ọmọ wa parọ́ ń tọ́ ọlọ́run fò nìyẹn nínú àdíìsì mi anábì ní kafa abìlẹ̀ mọ́rí ìsìmọ́n an yóò hadisa bí kúlì sẹ̀míà ó tó kápọ̀ ọmọ nìyàn kan ní onírọ́ kọjá kí gbogbo nǹkan tó bá ti gbọ́ òun náà ni ọmọ sọ ẹ̀rí mùsùlùmí gbogbo téèyàn bá rí sọ yóò àmọ́ tójọ́ kí bí ẹni tó fi jẹ òrùbá jẹ bí àṣà ti Yorùbá ó ti tó ká pé èèyàn pé ó ń rọ́ nìwọ́ náà tọ́sọ náà tó ń rọ́ ní ọ́ ànítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu ó tí ẹ̀lé bọ́mọ ìyá ẹ̀ láti ní kankan ní ń rọ́ ní ọ́ ó tó ká pé èèyàn ló nírọ̀ ó tó fún èèyàn lẹ́sẹ̀ kàfáàbìlì mọ́rí ìyí fún mọ́ ó tó fọ́mọ nìyàn lẹ́sẹ̀ áyù adítàbíkú lè mọ̀ sẹ́mi à ọjọ́ kí gbogbo nǹkan tó wá sáà gbọ́ náà ni ó máa sọ ìmọ̀ mùsùlùmí ló gbà wá bákan náà àáfàá ní irọ́ yìí ní téèyàn jẹ kó lóun jẹ ká tó sọ́ra torí wípé ẹ̀ẹ̀rẹ́ nìkan tó ń ṣe bí n tọ́lọ̀hún fún ipò tọ́lọ̀hún ni ó ń gbé fake life ọ̀dà gẹ́gẹ́ bí kàlábìsì. Huh? thawbe azur ọ dàbí ẹ tó jẹ́ pé aṣọ ọ̀rọ̀ lọ́dàbọ̀rùn ni ọ wá mú aṣọ ọ̀rọ̀ aṣọ èkìsà àrọ́ lọ́wọ́ àdàbọ̀rùn lànàbí ọ̀sán sọ pé ìyá kún wà dọ́n fàyínà dọ́n ná akdabul hadith ànàbí ni ẹ máa máa dábàá sí yẹn suspicion mo fura kí bàbá nǹkan mo fura sísá yẹn ọlọ́gbóra ni anabi asalam ní ká sọ́ra fún gbogbo orú ilé iná ká ṣe kí ni jẹ́mọ́ o ká sọ́ra ká mọ́ ṣe bẹ́ẹ̀ fàyínà dọ́nà dábòlà àdìtorí ká máa dábàá àbámọ́dá odidi irọ́ ni o odidi irọ́ tó lágbára ni o nínú àdìsí mi àdìsí àkàtọ́ ìbùkárí àti muslim ló gbà wá nínú àdìsí mi tó jẹ́ pé àáfàá la gbọ́dọ̀ gbádìí náà yàdìsí ìbùkárí àti muslim náà ni kọ́lọ̀mbá ní kẹ́ àwọn àfá méjèèjì anábì ní sàlàsátùn láyúkà límòwúmọ̀ lọ́wọ́ yawmal qiyamati wàlá yanzuru ilayhim wàlá yuzakkihim wàlá hum adhabun alim anábì láwọn èèyàn mẹ́ta not three persons but three categories of people àwọn ìran èèyàn mẹ́ta ìran kọ̀ọ̀kan ó lè jẹ́ àìmọye billions àbí millions ọlọ́run ni bá wọn sọ̀rọ̀ tó bá di lọ́rùn ni wó wọn sẹ́ẹ̀kan kódà wálà wúmọ̀ àdáàbò náà àlè ni bàbá ńlá irú àwọn èèyàn ànábì wa ń kà á lọ ó lára ẹ̀ ní mọ́lìkọ́n kàdáàbì mọ́lìkọ́n kàdáàbì òun lẹ́ni tó jẹ́ olórí olórí tó tún wá ń parọ́ ṣe rírọ àdíyèsí ta ní ọ̀bà ni kà fáwọn gómìnà ní nàìjíríà ta ní ọ̀bà ni kà fáwọn sẹ́nétọ̀ ta ní ọ̀bà ni kà fáwọn olóṣèlú àwọn olóṣèlú wàláì ọlọ́run ó bínú sọ́pọ̀lọpọ̀ wọn lọ́rùn àwọn olóṣèlú pàápàá wọn ti nàìjíríà ah àfà kánábà máa ń gbọ́ wà sí àwọn àfà súnà sí bá lè sòdodo fún wọn àwọn àfà mi tó bá tún súnmọ́ wọn owó tí wọ́n gbà lọ́wọ́ wọn ẹ̀rù ó máa bà wọ́n àwọn àmọ́mù jímọ̀ tán ti ń kírun ìlú ìnú wọn lè stable kó kí jímọ̀ bí lónìí jímọ̀ mẹ́rin lọ́la ṣùgbọ́n wọn kí jímọ̀ kí wọ́n fi campaign kí pàápàá sílẹ̀ ṣọ́ba ti dé gbogbo ojúmọ̀ wọ́n ti lọ́mọ sí campaign wà ní ìtẹ̀lẹ́pàá náà wá kírun ara yín ni wá o wọ́n tó lọ́dọ̀ àwọn ṣọ́ọ̀ṣì náà tó di Sunday ní ọjọ́ púpọ̀lọpọ̀ wọn lè àṣìṣ Islam torí pé túmọ̀ àmọ̀nù túmọ̀ káfàrú ni. àṣemọ́lì kún kàdáàbù òun náà ni olórí ọba olùdarí ìlú tọ́já sí pé kéde òpùrọ́ ni irú àwọn eléyìí ara àwọn mẹ́ta tọ́lọ́hùn ní wò wọ́n sẹ́ẹ̀kan ọlọ́run ọba bínú sí wọn yóò dẹ̀ jẹ wọn níyà ọlọ́run mọ́jà jẹ́ kan nínú wọn. àáfàá tó wá ń ṣàlàyé lọ nípa pé tá a bá ti lè gbọ́ eléyìí yé pé nínú àwọn mẹ́ta tọ́lọ́run ní bá sọ̀rọ̀ òun ló lórí tí ń parọ́ ó túmọ̀ sí pé ìyá arọ́ kìí sọmọ lẹ́yìn nìkan ní ọ̀jẹ́ ta ní ọ̀jẹ́ ń bẹ olórí gbogbo campaign tẹ́ ṣe fún akẹ́ tó wọlé ẹ dọ̀dà ẹ ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ ṣe iná ẹ ṣe gbá ẹ ṣàwo àwọn ọmọ sùkú ò ní san kankan mọ́ kíní kan ní ọmọ ṣẹlẹ̀ ṣe é múṣẹ ọlọ́run ọba so eléyìí wọn parí síbẹ̀ yẹn ọwọ́ kò kọ́ ti lù nà sí i kéèyàn ọmọ ọmọ para rẹ̀ kó ní ẹ̀gbọ́ ayé sú òun òun fẹ́ para òun kó ní ayé ti sú òun òun fẹ́ lọ sọ́run àáfàá ní ohun tọ́jọ́ ká máa para wa èèyàn pọ́ìsìn ààrẹ gbogbo rẹ̀ lọ́bẹ̀ẹ́ ń kàn ó po sódà mu àbí gbogbo ọ̀nà tó bá rí ọ jẹ́ gbogbo àbópokùnso ẹnìkan ọlọ́run lọ́sàánú ẹ̀ pẹ̀lú kútúbà jímà ìmáàmù ó ti múra kóhùn fẹ́ pokùnso wọ́n wá ní tó kóhùn tó tiẹ̀ lọ́ọ̀dọ́ ọlọ́dún wọn lọ kí jímà ó ti pa ó ti eh, pojóbó ṣe pojóbó náà nítorí yorùbá máa fẹ́ dàrú gbà mí ó ti pa ó ti ó sá ti pìpíà ọkọ̀ lẹ̀ ó ti pojóbó ọkọ̀ tẹ́bí bọ́kẹ̀tì jí mọ̀tàlá ìpín tó ọlọ́run ti kírun tán ayé sóhun gbèsè tóhun jẹ òun rò fóhun lè tán tóhun èkó kó wọ́n kẹ́ tọrùn bọ̀ báyìí kárí ọ̀gá ní hmm, ó ti lọ o àáfà àwọn bá gbọ́ kútúbà ìjọ náà lọ́mọ wá sọ fún pàdé bí irú nǹkan yẹn kí ní ìṣòro rẹ lé ayé tó fẹ́ para rẹ ṣé ti ẹ tó bá báyìí ee ẹni yẹn ló òun tó jókòó jú tó ọ bá para ó tó di àlọ́dọ́ ọlọ́run ní à kò sí tó tí èdè tí nǹkan bá tiẹ̀ wá lé tó bá tiẹ̀ wá ń bẹ lọ́n tó bá padà kú sínú ẹ̀ olórí ibú ni ọ ìmáàmù tí ọ ṣẹlẹ̀ gangan lọ sọ fẹ́mi pé òun gan ló sọ kú tó bá ń jẹ́ ó lẹ́ni sọ pé ìmáàmù ìmáàmù wàláì ìjẹjọ́ pé kútùbà tí ń bà gbọ́ káyìn ní mọ̀gbọ́n lẹ́nu yín lónìí ìmáàmù <laughs> ọkẹrù pé gbòòrùn bá kú tán bá rò wọn so wọn kẹrì báyà bíi bẹ́ẹ̀dì àtàwọn aṣọ àlùkù kan gbogbo ó ti ta fáànù ó ti ta gbogbo pọ́pátì ẹ̀ òun fẹ́ pokùnso <laughs> wá sí ìmáàmù ní òjò pokùnso ó dì náà wà láì mọ́ lọ́pọ̀ ní òpokùnso mọ́ báyìí ẹ̀yin lọ́lọ́run sọ́wọ́ àbí fún mi ìmáàmù wa lóhun ò tó trọ́ọ̀sì pé jájọ dé <laughs> ẹjẹ́ àjọ délé ẹ fún mi nọ́mbà ìyá ìdìbò ń pè yìí wọ́n ẹ̀sẹ̀ wà lọ ra fóònù mi nígbà tí wọ́n táyọ̀ pé àtàyé dùn báyìí ayé tí wọ́n ń dùn ní ìsìn jẹ́mọ́ tẹ́yẹ̀ bá para rẹ̀ wà láyé ó tún díà lọ́dọ̀ ọlọ́ni ẹ mẹ́jà àrùn tí bẹ́ẹ̀ náà lù afá bí n sọ fún ọ nàìjíríà ò le kankan wà láì nàìjíríà ò le mọ́mọ́ tí mò ń sọ lọ́ọ̀ka àlùbídáyà wà ní àyà ibùdó kẹfẹ́ àwọn ṣẹlẹ̀ṣẹlẹ̀ tó ẹgbẹ́ láyé àwọn tán tán lóore jù á lọ wọ́n ń jẹra wọn èèyàn jẹ èèyàn ẹranko ń jẹ èèyàn ẹ̀ bá ti lágbára nípa ọ̀lẹ́ jẹ àwọn ẹbí kan pa àwọn ẹbí kan jẹ níbi ó le dé débi pé àìmọye odidi ọdún òun lọ́lọ́ fi bínú sí wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ nu albidatu wà ní àyà Al-Imam Ibn Kathir rahimahullah àwọn sáà ti máa para jẹ́ Nàìjíríà kìíní apá tó bá lọ mẹ́ wàláhì tó bá lọ mo ti má dàda ní ìgé orí ẹ̀ <laughs> ọmọ ìgé òde rẹ̀ ìjọba máa lọ ọlọ ọlọ ìwọ ìdí màá jẹ ọ lónìí ẹjọ́ torí ọlọ́run ìtẹ́mi náà jẹ́ mọ̀ wá rí àlébi ní kọ̀tí ọ náà ah ó ní ẹjọ́ wà láyẹ̀rí èmi náà ni lọ́wọ́ ni pé ẹ́ àbí wì lọ́wọ́ ju àdásí lẹ́sẹ̀ ó ní ẹjọ́ ẹjọ́ ọmọ lẹ́sẹ̀ ẹjẹsẹ̀ kí mọ́ sí ah ó lẹ́sẹ̀ rẹ nìkan ò léjó wa tá a bá jẹsẹ̀ lónìí kí láà jẹ lọ́la àbí wà apá ẹjọ́ ọmọ lẹ́sẹ̀ àtàpá ah ó lè ò tí ì mọ̀ kankan orí rẹ náà lọ sí ọ̀gẹ́ ẹ̀dọ́ bẹ́ẹ̀bẹ́ àtàwọn mọ̀dọ̀mọ̀dọ̀ wà ní àbá kí ló kù àwọn èèyàn tó ń jẹ òkú àwọn èèyàn jẹ ewé dánwò àwọn èèyàn jẹ nǹkan àdáradá wọn jẹ ọ̀pọ̀lọ́ ogun tí ọ̀yẹ́kan jẹ náà jẹ kí ni jẹ bẹ́ẹ̀ ọlọ́run má bínú sí a o ó jà rí kò sí wàhálà nàìjíríà o èyí tó wà ọlọ́run bá ní sí kíni o bá ní mo kó gbogbo àwọn àwọn jẹgúdújẹrá tí wọ́n ń fọ́ létí wọn náà láìpẹ́ gbogbo àwọn jẹgúdújẹrá só ti yé nìsín ọlọ́run bí ó ṣe mú wọn ẹ̀ bí a fi ti wọn lẹ̀ nínú alukur'an ọlọ́run ọba ni wàlá àtàkùtùlù àǹfóṣàkan iná lọ́ọ̀ àkànábì kan rọ̀hìmá ní sọ́rọ́tù àyà 29 dé 31 ọlọ́run ní ẹ jẹ́ kéré ni ó pé ẹ má para yín do not kill yourself mo sọ pé o fẹ́ pokùnso mo lọ fẹ́ gbẹ̀mí ara rẹ iná lọ́ọ̀ àkànábì kan rọ̀hìmọ̀ "Ah! èmi ọlọ́run ọba nífẹ̀ẹ́ yín púpọ̀ ni mo jẹ́ mò ń kẹyìn ń rọ̀jò mò ń rárùn, mò ń fẹ́ àtẹ́gùn kí lè tó fẹ́ para yín sí. ló àrùn kan iná kan rọ̀hìmọ̀ wàmọ́ yẹ fálídálíkà òdúwà náà wà gúlímọ́ ẹ bá wá mọ̀ọ́mọ̀ lọ pààyàn èmi ọ̀pára mi ìwọ náà ọ̀pára rẹ òun ọ̀pára rẹ àwọn náà ọ̀pára wọn ọlọ́run mọ́sàwá lẹ́ni tí wọ́n pa ọwá lọ pààyàn torí pé ẹjọ́ ń jà sípò òṣèlú ẹ wo iye àwọn tá a ti pa tá ti wéèsì wọn dànù nàìjíríà awéèsì múrítàlá muhammad níjọ àti pa múrítàlá nàìjíríà ò tó mọ́dọ̀dọ̀ ẹ pa àwọn ẹni ọlọ́run ẹ mọye wọn Sheikh Jafaru ní Kano àfọ́ òní àfọ́ òní Kùránì àgbáyé gbogbo ayé náà ti recognize Sheikh Jafaru is an international scholar of high repute láti kékeré ni bàbá ti ákùrá ní sórí pẹ̀lú túmọ̀ rẹ̀ tí wọ́n tán mọ tẹ̀síìrì fọ́ lórí kódà àwa tá à gbá wúsá téèyàn bá ń gbọ́ késẹ́ tí wọ́n tán bá ń tu ọwọ́ téèyàn bá ń yan malam ala yana che muke che de ti wọ́n ah ngba mo fi sáàfù yobe àwọn ọmọ kẹwàá kọta àjọ sáàfù tán máa ń pè àwọn kẹsẹ̀ ti haúsá ṣe ń jẹ afá tí bòbó ò ṣe bá haúsá yẹn ọmọ pa àfá àfá ń sọ̀rọ̀ tí mo rẹ ọmọ dùn tọ́ba ti ka lárúbáwá yẹn jáde pe thumma latusalunna yawma idhin anin na'im Allah yana che ede keche pansha ma ke tine yan ma dogan láì gba Hausa yẹn pé no àfẹ eléyìí tú tẹ̀ sí ẹ sì pàṣẹ jà fáwọn dànù gbogbo ẹ̀yin tẹ́ ẹ pa àbí tẹ́ ẹ bá tọ́tọ́ lọ́wọ́ oríjì yìí ló kù ẹ lè bọ́ bẹ̀ wájú Ọlọ́run tọrọrọ méjì làwọn àfáà ara àwọn tó sọ pé ẹnbí ilé pamọ́ òmìnir kò Ọlọ́run gbígbà túbẹ̀ fájà sáà jà á nà mọ́ kálí dàfíà ni ẹ bẹ̀rẹ̀ mọ̀ọ́mọ̀ pa mọ̀mí nìkan pé kódà kó túbọ̀ ọlọ́run ní forí jù alátọ́bẹ̀ náà sàbí ànàbí fátúlì mọ̀jídì gbogbo agúmẹ́ntì yẹn wa adáta ní pé tó bá túbá lọ́lọ́run forí jẹ dó èyí tó súnmọ́ òdodo jù ní pé tó bá túbá ọlọ́run forí jẹ tọ́lá àti lẹ́yìn tó pa 99 náírà náà tó fà á jù lọ ṣíríkù náà ṣe wọ́lọ́run ṣùgbọ́n tá bá dúró lórí pé mọ́fíàbù àwọn onímímọ̀ nínú àwọn sàábé tánlẹ̀ ń tọ́bẹ̀ ilé pa mòmí nítọ́mọ̀ àmọ́ pa ọlọ́run ní ìgbà túbà rẹ̀ ẹ̀sùn kò lọ́dọ̀ ọ̀nà gbogbo èyí tẹ́ ẹ̀ pàṣẹ ìjà afa àfa ńlá lẹ́pa ẹ wo iye àwọn hufad hufadul Qur'an tí wọ́n pa ní Yobe Maiduguri àwọn gòní gòní gòní tó bá ti gbọ́ gòní léde wọn hafudu ni tó fi á Kùránì tán ẹ pa ìmọye gòní nínú wàhálà Boko Haram ṣe bẹ́ẹ̀ pa àwọn èèyàn tiwa náà náà lu wá ń bì ẹ pa àwọn mùsùlùmí ẹ pa àwọn tọ́jà àfà gbogbo ẹ̀yin tẹ́ ń pààyàn eh, ẹlẹ́jọ́ jẹ́ wájú ọlọ́run àbí kẹ́ ẹ tú bá ẹ̀yin ọmọ union LURTW ẹ̀mọ̀ya àwọn tẹ́yìn náà pa láàrin ara yín àbí kẹ́ ẹ tú bá wájú ọlọ́run ẹ̀yin ọmọ cultism ẹ̀yin ọmọ ògbóni fraternity ẹ̀yin ọmọ ẹyẹ ayé gbogbo oríṣiríṣi àwọn okọ̀ ọbú èyí tẹ́ ń sọ̀rọ̀ ayín a ẹ̀yà mọ́gbèsà ara yín kẹ́ mọ́gbè kọjá abidí ọ̀yẹ́ tẹ́ ẹ bẹ́ẹ̀ lọ pẹ́ ní ọlọ́run kan tọ́lọ́run ọba bínú sí yín ayérayé wa ni wà ma ń yẹ wa ọlọ́lẹ́ bá mọ̀ọ́mọ̀ lọ pa mùsùlùmí tó lọ pẹ́ ní ọlọ́run kan ní ti ọ̀tá ọ̀nbá sọ̀tá àbí lábòsí ẹjọ́ ń jà sóbìnrin torí omi ọwà lọ́pá àbó mú ọkọ rẹ̀ ọpá torí pọ́fẹ́ fẹ́ yàwó mi ṣe ìpá àwọn kéèsì yẹn ti pọ̀ lónìí nínú newspaper ọ̀sẹ̀lẹ̀ lẹ́kù ọ̀sẹ̀lẹ̀ ń pa òun náà afa kéèyàn ó sì rí pọ́kọ́ fẹ́ fẹ́ yàwó mi kò sì lọ ọkọ lé mọ̀ kò sì pa kí ló dé àwọn olórí ibú omi pọ̀ láyé o wọ́n wá ní sẹ́ẹ̀sù ni iṣẹ́ èsù wèrè wo ìkàndínà ìgbóhun ti ẹ̀kọ́ kẹsẹ̀ kẹsì kan o ọbẹ̀ tó ní sí mẹ́ta mẹ́rin márùn-ún bá dàn bí kátó ṣàìmọye lẹ́kọ̀ọ́ láwọn ìlú káàkiri ọkọ rẹ fẹ́ bí àwọn obìnrin àríkọ́ kọ́fẹ́ ṣe kéré ẹ̀sìn fún ọlábẹ́rẹ́ tí òfin lè produce mọ́láyé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀sìn yọ tí etí máa ń produce gan lọ ẹ̀lò medical approach sẹ́ǹpọ̀ lórí ibú làwọn irú èèyàn bá àbí tọ́lọ́ bá forí jìn irú owó wo ló tó bá wọn ó sì pa ọmọ ọlọ́mọ sáyé gbogbo ẹni tó béèlè lọ mọ̀ọ́mọ̀ wá pa mùsùlùmí odò wa náà wà zulmọ́ ọ̀pá nítọ̀ta ọ̀ ń bá a sọ̀ta ẹjọ́ ń ṣe rivalry business torí pé ẹjọ́ ń gba kọ́ńtíráàtì lọ́wọ́ àrùbí kọ́ ọ̀pá tóun bá ti kú ìwọ lókù tí wọ́n máa ṣe kéde tí wọ́n máa gbé fún ọwọ́ àlọ́ ọ̀pá nítọ̀tà wàdúlímọ̀ tàbùsì ẹ̀ ń jà sílẹ̀ ilẹ̀ fámìlì ọwọ́ àrípẹ́lẹ̀ yẹn ó ti wọjú plọ́ọ̀tì kan ní èsè four million náà ta ẹ sì ní fifteen plots níbi tó wà ó ti fojú òpé sixteen million nìyẹn pé ìlẹ́nu kẹta ní three three million ẹ lè rí forty five million ee owó dé ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dógún lẹ́sìn ní tẹ́gbẹ́tẹ́ bàtà kálukú ó rí three three million owó tí a wọ̀ lójú gbé èmi nìkan lọ́ba mú nínú àwọn tó yẹ kẹ́ lọ́ba pa bíi mẹ́fà náà wọn lọ́ba ráyà kìláàsì wọn àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ olo àwọn sírù ubu làǹjẹ̀nú bá àtáàkì wọn mọ́ júmọ́ ní bá di pé wọ́n sùn jí mọ́ ta lọ́ wá sí sẹ́wọ̀n sẹ́wọ̀n pé mẹ́fẹ́ yìí mẹ́ẹ̀ẹ́dógún ni ètò pa mẹ́fà ó kù mẹ́sàn-án àwọn yòókù náà mọ̀ wá bẹ̀rù pé tó tálámọ̀ náà àwọn ẹ̀sán ìtọ́jẹ́ ni ibu tẹ́bá ti wá ẹ tó rẹ̀ bá ń le jù àwọn yòókù ọmọ ya jẹ́ǹtù pé kọ́mọ̀jẹ̀ pé òun náà tó lọ bá tó ti kú jẹ́mọ́ gbogbo ẹ̀yin tẹ́ para yín torí ilẹ̀ ẹ dáràn wájú ọlọ ọlọ́run lẹ́yìn tọ́bẹ̀ ilé lọ ṣe bẹ́ẹ̀ fásá ó fanú sí ilé náà rọ wàkánà dàlí kàálà lọ èyẹ sí ọlọ́run ní iná láàmúlú ẹni bẹ́ẹ̀ àwọn ọlọ́run láti bọ́ nínú iná ní ọwọ́ sẹ́ẹ̀rí kírú ẹni bẹ́ẹ̀ ká jù sínú náà yẹ̀ ó rọrùn pọ̀ fáwọn ọlọ́run wọ́n sì alẹ́ nínú ọlọ́run Allahumma inna nas'aluka al-jannata Allahumma ajirina minan nar Allahumma inna nas'aluka al-jannata Allahumma ajirina minan nar Allahumma inna nas'aluka al-jannata Allahumma ajirina minan nar ọlọ́wà ìtẹ́jẹ́ nìbú kaba irọ́ mọ́ tònáwọ́nà ánìkú sẹ́ẹ̀rí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a ní ẹ̀ jìnnà sí nukafira ankom sẹ́yì àti kan wánòde kele kan mọ́dé kọ̀ọ̀lá kẹrí ìmọ̀ àwọn ọlọ́run á pa àwọn ẹ̀ṣẹ̀ yín rẹ̀ àwọn àṣìṣe míì tẹ̀ ṣe á parẹ́ á tó wá mú yín wọ àyè alápọ̀nlé tí sá àlìjánnà ọlọ́run jáwá àlìjánnà ibi tá a ti dúró lónìí òun nìyẹn orí ọ̀rọ̀ kọ́tìlù nọ́ọ̀sì yín náà ládé sótìyé ẹni tó ń pẹ́ ayé su ọ wá rò pé solution òun náà ni kó wọn parẹ́ torí náà káwọ̀ ṣọ́ra kámọ̀sí lẹ́ni tí wọ́n máa parẹ́ abẹ́lọ́n ọlọ́run sì wá mùsùlùmí òdodo wọ́n sì wá lẹ́ni tí wọ́n máa pààyàn wọ́n sì wá lẹ́ni tí wọ́n parẹ́ gbogbo àwọn mọ̀hàrámọ́tì tá à ń ká ọlọ́run já lè jìnnà sí ọlọ́lá haúlá wàlá kò wáta ilà bílá ilà ilà ọ̀dín subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله تعالى وبركاته